الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على نبي الإسلام محمد بن عبد الله وعلى آله وأصحابه الأطهار والتابعين له بإحسان إلى يوم الدين أما بعد أيها الإخوة والأخوات في الله السلام عليكم ورحمة الله وبركاته أنا fún ọba ọba adẹ́dà ọba tí ọpẹ́ kápẹ́lẹ́rì àti ẹ̀mí ìmọ̀ orin àti látàrí àwọn ìjẹ̀rà rẹ̀, ìkẹ́ rẹ̀, àánú rẹ̀, àbó rẹ̀ lórí wa. Adúpẹ́ fún lórí lílọ bíbọ̀ wa, adúpẹ́ fún lórí ìjẹ̀ mímọ̀. Adúgbò àwọn orin tó lọ́nà sí fún wa. Ìtọ́wájọ́ ga rẹ̀ táàmù sọ pé ẹ̀ ní gbogbo ìgbà ẹgbẹ́ nìkan náà ti wá ní mùsùlùmí. Ọlọ́run ṣe wá ní min àtìbá ìrìnàbí sallallahu alayhi wa alihi wa ìkẹ́ ọlọ́run tó tóbi. Ó yẹ pé ní láyé àdínú ha ọláyé àdínú ha lẹ́yìn òsídẹ̀ra ọlọ́run tó yẹ̀ ní wọ́n ti lè ní ẹ̀mọ́ èyàn orí jẹ́ orí mú ní wọ́n jẹ́ wọ́n jẹ́ mùsùlùmí pàdé orí náà wà ọlọ́run ṣe fún un àwọn yòókù tọ́lọ́run bá ń ṣe fún yóò mọ̀ jẹ́ ìlìlì orí ẹ̀sìn kẹ́kẹ́ onílẹ̀ ìlú orí adúpẹ́ ọlọ́run tọ́wọ́ sọ́nà àìní máa ṣe má ọlọ́run kí ọmọ mi ṣàyọ̀rò fẹ́ pọ̀ fún wa ó yẹ wa fún ní ìdúródédé àti àtọ́yé ẹ̀sìn tó wájẹ́ ká tó lórí dáadáa ìfẹ́ ọlọ́run la ọlọ́run àti ìwé rẹ̀ tó pọ̀ ọlọ́run bá mo bá àdébọ̀ tí wọ́n ń ṣẹlẹ̀ sí wa nínú ìsìláàmù yìí àti pàṣẹ rẹ̀ ló ti wá. Gbogbo ìtọ́sọ́nà tí ó mú wá náà là ń tẹ̀lé láfi mọ́lẹ̀. Ẹgbẹ́ káwọn sàfàlá sọ̀tún gbogbo ìgbàlá nílùú wa Muhammad. Sallallahu alaihi wa alihi wa sallam ọ̀run tó bá ṣe àlékún iṣẹ́ àti ìgbẹ̀sìn. Fọ́lọ́ bá kẹ́ gbogbo àwọn sọ̀hábà náà, àwọn ni mùsàrá ònàbí, àwọn amúgbálẹ́gbẹ̀ àlẹ́bìnrin àwọn tí wọ́n dúró sàmẹ́bí ìfá àtìlẹ̀ ọ̀sẹ̀ nígbà tí nǹkan lè láti fi ṣe ọlọ́wọ́ wa. Nínú ìṣẹ̀mí ìwúrí ẹ̀ orí ẹni ká máa tọrọ kí àti ìṣẹ̀rẹ̀ fáwọn sàhábà ní ọmọ sàbà àtàlékò sí àṣìṣe fún wọn, ọmọ kò àtàlékò lẹ́yìn fún wọn. Bákan náà, tọ́lọ̀ mọ̀ mú ìṣẹ́ àtìlẹ̀ náà lọ gbogbo ẹ̀yìn tó máa ń tẹ̀lé ìlànà wọn àǹtẹ́ra wa fún ìṣẹ̀lẹ̀ lọ́kùnrin wa àti obìnrin wa. Pápáyé ìlànà bàbá tí ó wà ní ìkàlẹ̀ àti ọ̀nà tí ó gbé kalẹ̀ tí ó ti rọ̀ yí ẹ̀sìn ọlọ́run àpàlẹ̀sẹ̀ aburú kọ́lọ́gbọ̀n ìṣàlẹ̀. Torí pé ní owó láwùjọ wa yìí, gbogbo olúwa ẹ̀rọ ẹ̀sìn wà àti ìṣúná ẹ̀ka alágbàlagbà ń bẹ̀ àgbàlagbà ní ìgbẹ́ ti gbọ́ yé bóyí máa ò pé inú mi mélòó ni mo wá wà láàrin òótọ́ òdodo ọ̀rọ̀ òòrùn Lágbàlagbà àwọn ọmọ rẹ̀ bí máa tọ́bọ̀ra lójú àbá àdúyìn àbá ti fọ́ ìmọ́lẹ̀ àìsí. Kò tí rí ẹ̀ tẹ́lẹ̀ Ọba tó rárẹ̀ ìṣẹ́sí àìníwọ̀n ṣe mọ́ ọlọ́mọ́ rẹ̀ ti jẹ́ ọlọ́mọ́ ti kàn ní orí ọ̀rọ̀ tó dáa ní pẹ̀lú ìgbàgbà tí wọ́n sí àwọn afárá tó wà ní àtọ́lọ́wọ́ sáré àtàlá ìsàlẹ̀ tó ní orí lápẹ̀lẹ̀ wọn sí fún wa àgbẹ̀sẹ̀ kí lọ àgbẹ̀sẹ̀ àti ìgbàáyé ẹ̀bá tí mo lọ fẹ́rẹ̀ wọ́n fi ìgbàdọ́kọ̀ sí akẹ́rẹ́ àwọn ìnáwó wa ẹgbẹ́ ní akọ̀rẹ́ ní ẹ̀rọ ajara láti àkàrà láti ẹ̀ẹ́dọ́jọ́ èsì ṣàkánàlá ọlọ́tàjà àrí ìtẹ̀lẹ̀ dára àwọn àṣàbọ̀wà adam sheikh bárakàlá fòfò àgbẹ̀ṣẹ́ lọ́ta àbára jẹ́ lọ́tọ̀lọ́tọ̀ ọmọ kẹta ìdánilẹ́ ìjọsìn wọ́n ti gbogbo adẹ́ lọ́kùnrin wa tó yẹ wọn ẹni àṣàbánu àríkù ọwọ́ kẹsì máa jẹ́ ọ̀ṣà ohun tí wọ́n ní kí á ti bára wa sọ̀rọ̀. Ìbéèrè lè pè ní àdáwátú àlùmọ̀ọ̀dùnmíyà. Àdáwátú àlùmọ̀ọ̀dùnmíyà. Ta lè pè ní sísná dáwà bí àlùmọ̀ọ̀dùnmíyà. Àwọn tọ́pì àlùmọ̀ọ̀dùnmíyà tí máa ń ṣẹlẹ̀ láwọn ìdàkẹ́ ìdàkẹ́ ìlànà ìpẹ̀rù tọ́pìtì yìí. Pé ó gbọ́dọ̀ rí láwọn ẹ̀sọ́ rẹ̀, àbí jẹ́ pé ilé yára ń tún àásọ. Yóò mọ̀ jẹ́ ìfìrùmúra lẹ̀ di àsìkò yẹn. Àwọn ọ̀rọ̀ káàbẹ́ kó ti di àsìkò kẹfà mọ́ sọ. Báwẹ̀ bá bọ̀ ẹ̀ gbogbo àpá níwà sí wọn ni ní kúkúbà ní kẹ́lẹ̀ máa sọ ara rẹ̀. Bẹ́ẹ̀ náà ni àsìkò táwà yìí, kànù sí àṣírò làwá ní sáré ìdẹ̀lẹ̀ṣíjà. Àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ tí ó bẹ̀rẹ̀ òjò ìdẹ̀lẹ̀ṣíjà. Torí pé àyámú Ọlọ́run gbọ́lá fún mi. Ọlọ́run àṣìfàlọ́ ọkàn ní wàrọ́ tó kàyà lókú wáyà sáàrà ọlọ́run ọba lọ́ba àjẹ́ta oníwọ̀n dá gbogbo nǹkan gbogbo ẹgbẹ́ bá tó yí ó ẹ̀ sí ti ọlọ́run gbogbo ìyẹn ló fi pẹ́ra rẹ̀ ní àlùkáálì ọba àjẹ́ta lòun ọlọ́run àlùkáálì ọba tó pẹ́ gbogbo ìtàn lòun alìmọ̀sán wúrò tó tó ayé àpọ̀jù ẹ̀ Kò jẹ wá dáwọ èèyàn, bákan náà ló dáwọn ẹranko, ó dáwọn àlùjẹ̀nú, ó dáwọn màláíkà. Ọlọ́run ni wà ó kó olùkú wọ̀yà sáàrù. Ọlọ́run ni máa ń dẹ̀dà. Tí wọ́n wá dẹ̀dà yẹ ní kí àwọn ẹ̀sà láàárín ẹ̀dá tó bá dá. Yóò tẹ́sà nínú àwọn ẹ̀dẹ́ yẹn àwọn ẹ̀ṣá wà láàrin wa ní náà làwọn ànẹ́bí ọlọ́run ọlọ́run sàwọn ẹ̀dẹ́ta nínú àwọn mẹ̀láíkà àwọn pọ̀ ó sàwọn ẹ̀kẹ́ lẹ́ta ní kò tí wọn náà tún ga lórí àwọn ilé ó lórí àwọn ọlọ́run sa àwọn látara kíni látara ọ̀rọ̀ tó lọ sí ọ̀rọ̀ fún àyà tuntun mẹ́yẹ ọ̀rọ̀ fún àyà tuntun ọ̀yà fẹ́ẹ̀rẹ̀ ẹgbẹ́ ọlọ́run ọba ni a máa dá nǹkan bákan náà wọ́yà fẹ́ẹ̀rẹ̀ ọ̀rọ̀ fún àyà tuntun mẹ́yẹ ṣá àfọ̀nì ọlọ́run a máa dá tó láwù ọ̀yà fẹ́ẹ̀rẹ̀ lóṣìṣẹ́ nínú tó bá dá ìyẹn náà la pé àwọn àsìkò káwà tọ́lọ́run tó ṣẹ̀ta àwọn tó gbọ́lá fún wọn àwọn àtìkò ní ìlọ. Àwọn ọjọ́ bá lò láàrin ọ̀sẹ̀, ọlọ́gbọ́lá fáwọn ọjọ́ ti àwọn àtìkò ní ìlọ lápẹjú ẹ̀ṣẹ̀ ọjọ́ ọjọ́ máa ń sí. Adébìyàn tó yá pé Abdul Yahoo Bin, Pẹ́tọ́lọ́ òfin ìṣẹ́m Yahoo Mẹ́jọ́mà, kí ọjọ́ ń gbọ́dá sílẹ̀ mọ́ oòrùn yọ tí wọ́ ọjọ́ ọjọ́ àná. Ẹgbẹ́ láàrin àwọn ọjọ́ ọ̀sẹ̀, ọjọ́ tó ta jù bẹ́ẹ̀ náà lọ́jọ́ ọjọ́ àná. Ọjọ́ ẹlẹ́dá Adam, Wàfí ó fún ìdámínà ìjánà, ọjọ́ ẹ̀nẹ́ ni Ádámù tó nínú àìjánà. Àníbíwá ni wà látàkún mú sáà èlà sí ìyẹ́wò mẹ́jùmá. Ó dàbí kí á mọ́ bá àti ọjọ́ ojúmọ̀ náà ní ìjọ. Látàrí ọlọ́run adá tó láwọn olóbi tẹ̀sà láàrin nínú àwọn ọjọ́ láàrin ọ̀sẹ̀ ọjọ́ tó jẹ́ ọjọ́ ìtàjíjẹ́ ọjọ́ ojúmọ̀. Wọ́n ṣe náà àwọn oṣù ń kọ́. Àwọn oṣù ọlọ́run àpárá wa tààrà ló dá wọn. Ọjọ́ oṣù méjìlá. Ọlọ́run ní ìjọba ṣe gbóre nílẹ̀ wá ìsìnà aṣàrọ̀ ṣàrọ̀ fi ti báyìí wà ọlọ́nà oṣù ó ń dá oṣù méjìlá ní oṣù wà lákọọ́lẹ̀ nínú òṣè ọlọ́run yàwọn ọkọ́lọ́pọ̀ sàmà wá ti wà láàrín àkọ́jọ́ tí lè ti wà ní àtẹ́kọ́rọ̀ nínú àwọn oṣù méjìlá ọlọ́ọ̀sán amẹ́ríkà lẹ́ta tó jẹ́ oṣù ọ̀rẹ́ bákanáà oṣù lọ́wọ́ pẹ́lẹ́ gán lójú ọmọdán ìyẹn nínú àwọn àjẹ́kù bẹ́ẹ̀ náà àwọn alẹ́kọ̀ àńlò òun sáńlò ọdụ, ọdún aláṣẹ́rò àwárí ní ìṣàrí ọmọdán àwọn mẹ́wàá tó gbẹ̀yìn ọmọdán ní àwọn òru mẹ́wàá tó gbẹ̀yìn ọmọdán gbé torí kíni torí pé ìkan nínú àwọn òru yẹn ni láyé láti ìkọ́dìlẹ̀ wà nínú mẹ́wàá yìí kẹ́ wá pé ní ilẹ̀ ìlàtún ìkọ́lẹ̀ ẹ̀kọ́ ìrún ní àìsíṣẹ́lẹ̀. Ìtọ́lọ́lá Òjò bí ọba ti fẹ́ olóla gan tó yẹ sí ẹgbẹ̀rún oṣù ṣe lọ ní yàtọ̀ sí òun yìí. Bọ́lá ti gbọ́lá fáwọn àtìkò yìí. Nínú àtìkò bọ́lá wọn gbọ́lá fún òun náà ni àṣírò àwa ìrìnṣẹ́ ìṣẹ̀lẹ̀ kíjà. Àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ tí ó bẹ̀rẹ̀ oṣù bẹ̀rẹ̀ kíjà ọdún mẹ́wàá àkọ́kọ́ yìí àwọn ọjọ́ tó lọ́lá yìí.

bẹ́ẹ̀ láàbò tí wọ́n gbé láti ìkọ́dì àbí òun mẹ́wàá ló lẹ́yìn Ramadan náà ọjọ́ tó lọ́lá ní ewó láàárọ̀ kó lọ́lá jù ní méjèèjì mọ́ta ń gbára náà ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn lọ́lá ìsílẹ̀ látúnlọ pé ní ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ bẹ̀rẹ̀ dígbà yóò fi rí olọ́lá ewó ló wá lọ́lá jù ní méjèèjì tàbí ó sọ fún wa ewó ló lọ́lá jù Ilé ìlú Rájì, ẹgbọ́. Mọ̀sílá bá ń bẹ̀rẹ̀ ayé mẹ́wàá èyí olóla ẹ̀hẹ́. Olóla ti lè láyé. Àyíwà àlàyé àǹfààní pé ọ̀rọ̀ yóò takọ̀ra wọn. A ń lé lélẹ̀ wa fi ọ̀rọ̀ lónìí, olóla ni gbogbo alẹ́ta lò nínú ọdún kan. Ọjọ́ ọ̀sán tí è sálẹ́, òun lè ìbáwí ń tèè ọjọ́ wọn fún onímọ̀ ọmọ mẹ́wàá eléyìí olúwájú nínú kí ni ọjọ́ ta ń lò nínú ọdún ẹgbẹ́ tó takọ̀rọ̀ àwọn bàbá lọ́jọ́ mẹ́wàá gbẹ̀yìn inú ọmọdún lọ́la fílàtílà àfún òun torí pé lẹ́yìn láti nǹkan nínú àánú ẹ̀ nìkan nínú àwọn òun yẹn tó sọ ọ́ Tọ́bá ní mẹ́wàá ilé ìlọ́lá ọjọ́ ojú ọmọ láńsọ, orígbò ojú ọmọ ní wọ́n ṣe àrọ̀fà tó wà ní òun mẹ́rin. Ayé tó jẹ́ ìròyìn gidi, ọ̀pàá ẹ̀rọ àwọn òṣèlè ṣe tí àti àǹsọ̀ oṣù ọjọ́ ẹ̀wò ìjẹ̀mọ́ oṣù kejìlá tó túnmọ́ ní pé gẹ́gẹ́ ń kà fún ọkọ̀lá ló jẹ́ wọn bẹ́ẹ̀ tó ṣe ilé ìpè pàtàkì pàtàkì àdè sí gẹ́gẹ́ mọ́ iye oṣù mú ẹgbẹ́ rẹ̀ nìyẹn. Ẹgbẹ́ tí ẹgbẹ́ ká tẹ́ sí ẹgbẹ́ ká tà. Èwo ni ti fi tọ́nu wa? Àgbórí ìgbésẹ̀ wájú ọ̀la yóò jẹ́ ọ̀tún náà ní oṣù lẹ́kẹ́jà táwọn tí oṣù lá, ni ó bẹ̀rẹ̀. Àwọn ìjọba àti wá bẹ̀rẹ̀ ọjọ́ yìí ọjọ́ àpẹẹlẹ. Látara yìí ẹ̀ ọlọ́run gan tó ti búra nínú Al-Qur'an, ọlọ́run ló wà ní Fájẹ̀, ọlọ́run fi àárọ̀ búra nígbà tí ilẹ̀ máa bọ̀, báyìí Al-Fájẹ̀ ti yọ. Wàhálà yára lè ní àṣẹ, a ní àti ọjọ́ mẹ́wàá àti ọjọ́ mẹ́wàá ẹnu rí àwọn ilé láyá lẹ́tọ̀ òun ló jẹ́ láyé lágbàrí àdùkọ́ sọ́sẹ̀ yẹ̀lẹ́ ọ̀rọ̀ ìyẹ́wó méjì lẹ́yìnlá àti ọjọ́ mẹ́wàá alọ́jọ́ mẹ́wàá tó lọ ń gbà lérò bí náà lọ́jọ́ mẹ́wàá tó bẹ̀rẹ̀ oṣù bèlìkítà ọjọ́ mẹ́wàá tó bẹ̀rẹ̀ oṣù bèlìkítà tí wọ́n bá wọn bẹ̀rẹ̀ lọ́la torí pé ìṣẹ́kùn yẹn bá ṣe ń bẹ̀ ìṣẹ́kùn lọ́la ìyẹn ní tẹ̀gbẹ̀rẹ̀ iṣẹ́ tí ìbá ṣe mẹ́ láàdáa ẹ̀ ó dọ́gbù sí yìí ìsáàmà ṣe náà wọ́n jẹ́rù kúrò. Alẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam inú ẹgbàá kà sí Abdullahi bin Abbas gbàwá. Lálẹ́gbà Muhammad sallallahu onímọ̀ ní àyà kò sí àwọn ọjọ́ kan nínú ọjọ́ tó ń lò láyé. Àlàámọ̀lù sọ́ọ́lẹ̀ ń fi yí àhábùlọ̀ wá min ábìlì àyà mi láṣì. tí iṣẹ́ tí ẹ bá ṣe ń bẹ̀ tí ó tó àwọn ọjọ́ mẹ́rẹ̀ wáyé. Iṣẹ́ rí tí ẹ bá ti láwọn ọjọ́ mi, èdè tó jẹ́ rí tí ó fi láwọn ọjọ́ mẹ́rẹ̀ wá tó pọ̀. Fàkọ́ọ́lù àgbàwà wọn pàdé mi lè pé wà láti jẹ hádùn sí tẹ̀lé lè máa. Ilé àríkà tó jẹ́ àjọ wá àwọn sọ́wọ́ àríkà iṣẹ́ nítorí lélẹ́ yìí tí iṣẹ́ tí ẹ bá ṣe inú mẹ́ra tó ládà rẹ̀ ní gbogbo lẹ́ta àti ní ọjọ́ mi lọ tí àti jihadi náà anẹ́bí ni wà láti ṣe ha rẹ̀ sí ìtẹ̀mí ìrìnà bẹ́ẹ̀ àti jihadi náà kúrò àpọ̀lọ ọjà lójú ọ̀nà ọlọ́run nínú oṣù míì wọ́n ti yàtọ̀ tó sùn bèlè ìjà ládàá rẹ̀ òde tó ìtọ̀ọ̀bá nínú mẹ́wàá àkọ́kọ́ yìí. àyà àbí ẹnìkan àdúrà fàyà sí sí alẹ́ni náà àyàfi ńlá rọ́jùlú àyàfi ìyẹ̀kẹ́ ọ̀rọ̀jábì ẹ̀fì tó lè ojú ogun ogun gẹ́gẹ́ lọ wà máa lè yìí gbogbo própàtì rẹ̀ náà ló kó dání lọ salamiyari ẹ̀mẹ̀ ìbáyàrí kàbíṣẹ́ ó wá tó sí ogun yẹn orí ìgbẹ̀gbẹ̀ múbọ̀ oúnjẹ ogun gbogbo própàtì rẹ̀ ẹnu síbẹ̀ àbúkẹ́gbẹ̀

ó sọ́nù ọ̀rọ̀ nípe ní mẹ́mí ìyẹ́ omi kò sí ijọ́ kẹ́ agbọ́nà ìdọ̀wà ó rá káàkiri àwọn àjọ ọlọ́run tó tó bí wájú ọlọ́run wọ̀lá àhápa ilé ìṣẹ́ ọlọ́run sì nífẹ̀ẹ́ sí minel amani kéyà ti tẹ́lẹ̀ fìhí min harvey lash tó tó mẹ́wàá yìí fa á ti rú fìhí minel tahlil Ànábì ẹ̀mọ́ ṣe tààlé lọ́pọ̀lọpọ̀ ìyẹn ìmọ̀ gbọ́lọ̀n tóbi wàtẹ̀gbìr ìrọ̀sílá ìlàyàlá ìmọ̀ kábára lọ ìmọ̀ gbé tóbi wàtàgbìr àti ìmọ̀ ìjọpẹ̀. Sọ̀jẹ̀mọ́ ọ̀rọ̀pọ̀ ti wà lórí ọlá tẹ́gbẹ̀ fún ọjọ́ yìí. Tí ẹwárí ọlá tọ́rọ ẹgbẹ́ láwọn ọjọ́ yìí àtàwọn àsìkò kan fọ́wà mùsùlùmí olóòjẹ́ mú wa ọ́ ó bẹ̀rẹ̀ pé ní ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ àlẹ́kùnrin yìí ó sì fẹ́ dáadáa fún wa ẹni àbùjá àbùjá pọ̀ ló ni three years, four months tó ti ṣiṣẹ́ ìwọ́wá ṣe lórùkún. Ọ̀rùkọ́nà Àbújá, tí ó tètè jáde tó yẹn lọ pọ̀ bẹ́ẹ̀ ni, ẹ àmọ́ rí nǹkan bẹ́ẹ̀ ló ti láti ẹjọ́ láti láti lọ́rùn fún mi. Tí ó pé àwọn àlùmọ̀ yìí ni tó ti ṣiṣẹ́ jẹ́ pé èsì wọ́n ti lè ṣe jọ́kùn. Ó kọ́ ló ti láàmù yìí. Ìjẹ́ káwọn fún wọn bí mo rí lọ́rọ̀ ṣe fún wa ni. Iye làdé bí wọ́n máa ti tètè pé iná ẹ̀rọ ṣe aláṣòwò. Àwọn aládé gbẹ̀yìn. Àwọn aládé gbẹ̀yìn àbí fún mẹ́rin lórí bẹ́yìn àdébì lọ́dọ̀ lọ́gbẹ̀yìn ṣùgbọ́n aláwọ̀ àlúrà yau mẹ́rin ìyáàmì ṣùgbọ́n tó bá rí lọ́gbẹ̀ ìjà àti àwọn àwọn àwọn àtàrí ẹgbẹ̀rún àwọn ọlọ́gbẹ̀ akẹ́ ìdẹ́gbẹ̀ ọ̀rẹ́ rí bẹ́ẹ̀ àwọn aládébẹ̀ ìṣọ́lọ́gbẹ̀ ìjà àti àwọn àwọn àtàrí ẹgbẹ̀rún kọ́lá ti síwájú torí pé àwọn ọ̀nà tí ó ti tẹ̀lé ọ̀nà lọ tẹ́lẹ̀ ga ó kọ́ ní sáàmù mi tẹ́ bá mọ́jú lẹ́sìn ẹ̀ Àníbi ìṣọ́rọ̀ àdíṣẹ́ ó sàpèjú rẹ̀ àwọn Yẹ̀húdí àti Nàṣọ́rọ̀ àtàrà Mùsùlùmí. Àníbi ní àwọn Yẹ̀húdí ó làgẹ́gẹ́ tí wọ́n gbé tẹ́kù tó ti tẹ́ láàárọ̀ ní gúúrì ẹ̀rọ táyẹ̀ ló ti pọ̀ tó. Ó tẹ́ láàárọ̀ ní gúúrì. Àwọn Nàṣọ́rọ̀ ó dàbẹ̀ tó wá gbafẹ́ tó wá ti àwa mùsùlùmí láwá ṣe di ìgbàwó rọ̀gbìn jẹmọ́ àtìkò olókèrè jù rẹ̀ látà áfírí di rọ̀gbìn olókèrè jù pé ọ̀wá wá láàrín ẹgbẹ́ yìí o àwọn àtìkò wá pé ṣùgbọ́n wà ní ládàá ọ̀dá jẹ́ kàńtẹ́lẹ̀ kí ni rọ̀pọ̀jù tó wà fẹ́ tẹ́lẹ̀ ìṣẹ́ lágbára tó ti wọ́n sọ̀gbà ọlọ́run tẹ́lẹ̀ òkú ilẹ̀ sọ ذلك فضل الله يسيء من يشاء kọ́lọ̀ sí mọ́ sọ́rí ọrẹ tó mọ́ sàánà rẹ̀ ẹ̀dẹ̀ tó bá fẹ́ nìyẹn orí dáadáa báyìí pọ̀ fún àwa mùsùlùmí lẹ́rẹ̀ lọ́fẹ́ ẹ̀ká dúpẹ́ wà gbọ́ bàbá lábùkọ̀tàn lọ́lá orí ìbádà bá ṣe jẹ́ yìí ọjọ́ tí wọ́n lọ́lá dáa ọjọ́ tí wọ́n ẹgbẹ̀gbẹ̀ rẹ̀ tí mo lóyí kéèkéé ọba pé ní <laughs> orí orílẹ̀-àdídú ọba ti lọ díwẹ̀ Àríkè ìta ìsọ̀ yìí náà ká tó lè rí ọlá àwọn dáadáa káwà tààrù ti kí àṣì ìta lọ́gbẹ̀rẹ̀. Orí òkè àwọn ilé tó ìtẹ́wò tẹ́lẹ̀ dágbàra sọ̀rọ̀ ní ẹ́. Ìdíkátà tó ọjọ́ lọ́lá bóòlà náà ti bẹ́ẹ̀bẹ́rẹ́ bí ti lọ́lá. Orí tọ́lọ́run ẹ̀ tó rò mọ́ra ní ó mọ̀ yìí. Bóòlà náà ti bẹ́ẹ̀ nínú orí yìí tó pé mọ́ wa. Yóò lọ sí ṣe wọ́n ní wọ́n mọ́ wa lọ́wọ́ múra náà ti jẹ́ kẹra kíta láti rí dáadáa ṣe nínú àwọn ọjọ́ wọ̀nyí. Àwọn tí bá ṣe lójó yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn tí bá ṣe lọ tẹ́lẹ̀ náà ni. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ àwọn tí bá ṣe kí ni, bá ṣe lọ tẹ́lẹ̀ náà ni láàmùra sí láti ṣe. Tóṣù ìrẹ̀ síkà wá sílé, ọ̀pọ̀ kí ọwọ́ amúra sí àṣẹ lórí láti máa ṣe. Sáwọn sọ iṣẹ́ pé àsìkò kan lọ́lá afẹ́ gbé ìrì dáadáa bẹ̀. Iṣẹ́ tá kọ ọmọ ojú tó parí lọ. Àwọn ìwé rí ẹ́ ẹ́. Àwọn iṣẹ́ ọ̀rẹ́ ìrìn àjẹ̀ sáàkùn mọ̀ náà ẹ̀rọ. Tó àárín ilé ẹ̀ká kìlèsí. Àwọn iṣẹ́ ọ̀rẹ́ ìyẹn. Àwọn iṣẹ́ ọ̀rẹ́ ìyẹn lẹ́ẹ̀rẹ́ ẹ̀ká mọ́jú tó ìwọ̀n ọ̀rọ̀ yẹn àtàwọn nǹkan ní ìgbẹ́jọ́ ọ̀rọ̀ yẹn lórí wa kátọ́bọ̀ mọ́jú tí tó sí lọ́tọ́ mọ́jú tọ́nà yẹn fẹ́lẹ̀ lápọ̀jọ́ ìjọba kí wọ́n jẹ mọ́ bóòdọ̀ ìfẹ́ mọ́jú tó alóòrò bá lè mọ́jú tó sí pé a tẹ́lẹ̀ ẹ̀sẹ̀ aníkálé tó yíso lórí pé ọmọ bá jọ pé alákẹ́lẹ́ ìṣẹ́ lọ́wọ́ bá jẹ tó mọ́jú tó kí mọ́ bá tẹ̀kù lérọ́ tó lè rọ̀ tọ́pọ̀ tó tẹ̀síwájú sí yẹn torí pé alálọ́ tí ó jẹ́wọ́ yẹ kẹ́lákàá fẹ́rẹ̀ lọ́mọ bá kàlẹ́ sí á ah, nínú àwọn àsìkò yóò ò ń gbìyànjú pẹ́pẹ́ láti bẹ̀rẹ̀ nímọ̀dégín nímọ̀díbà gbogbo àwọn ẹṣẹ́ ọ̀nà èèyàn lọ́wọ́ wa nínú al-hadith al-qudsi alẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam ó ní ọlọ́run ọba alẹ́kọlá ní man adali waliyan àpàdé ẹni ìdílé bàbá ẹ̀tọ́ jẹ́ ní ọlọ́run wá gbogbo jù ọlọ́run ní bàbá àbáǹtì ń bèèrè harbi mo ti kéde ogun rẹ̀ ọlọ́run ní èèyàn ni àti

àwọn alábàápọ̀ àwọn ẹni eré àwọn ìrìnlẹ́bí ọlọ́ àwọn gírèdì àkọ́kọ́ lẹ́yìn àwọn tani àwọn sọ̀hábà Adébì ní ọlọ́run ẹni bá àwọn ẹni ìmí sọ̀tá. ìmọ̀ sífẹ́ tó ṣùgbogbo tẹ́jọ́sì tó tó nǹkan ọ̀nà yẹn. Òbí bá lè tó bọ́nà yẹn wọ́n bọ́nà o. Wọ́n bọ́nà yẹn ṣeré o. Torí pa ẹni nílà látò ní dọ̀la. Kò tó ń sún bí ìgbéyà láàrin sẹ́yìn ìṣẹ̀lẹ̀ parí ẹ̀. Bí àwọn ọmọ ẹ̀rọ ẹ̀rì àwọn nǹkan tí ẹ bá sọ̀rọ̀ ẹ̀yẹ̀ òjèjì ká sọ̀rọ̀ ẹ̀yẹ̀. Torọ́ bá ní àwọn iṣẹ́ rẹ̀ ó lọ́lá láti ọ̀dà wà ní iṣẹ́ rẹ̀ láti kọ́kọ́ lásán náà ni ọ̀rẹ́ yẹ̀. Wọ́n ti mo jẹ̀mọ́ ìṣẹ́lẹ̀ láti orí o. A ní wọ́n fi ṣẹlẹ̀ láti orí o, kọ́kọ́ fún dúró ní ìwọ̀dada. Àdébí wa ní ọlọ́ni wà láyà sáàdọ̀ ábùdí, tàtàkọ́ rọ́gbọ̀ ilé ìyàbí lẹ́yìn ìgbà yẹn ni ẹrú ni ó wà tó ní mọ́nẹ́fílà ó wá jọ ìnáfílà pẹ̀lú kí ọ̀ràn yẹn tí wọ́n bá lọ bẹ́ẹ̀ káfá ọ̀kẹ́fà títí bí wà fi sẹ́yìn rẹ̀ ìgbọ́nà wà ní wà ní ìfọ́lọ́ ní ọgbọ́dọ̀ ọkọ̀ báyìí méjèèjì pọ̀ náà eléyìí náà wà ní kákèsí àwọn àjẹ́ bọ́rọ́dá àti títà àwọn ọkùnrin ní o alákọ̀ọ́lẹ́ ẹ̀kọ́ òfin bí ó jẹ́ ilé àwọn tí wọ́n jẹ́ ní ẹ̀ẹ́mùsáàwù mọ́nàmọ́sà alákàwù ọ̀láyọ̀ akọ̀m tẹ́wàá ti tẹ́ ọ̀dínlẹ̀ àríyá ó wà ní kọ́ ọ̀bọ̀rọ̀dá ń gbà bí yóò fèrè kù ní ẹgbẹ́sílà ó ti bọ́ọ̀rọ̀ ẹ̀ ní bọ́ọ̀rẹ̀ wọn wọ́n wà bá wa ó tún wọ́n gẹ́gẹ́ tó fèrè kọ́mọ̀ ẹ̀lẹ́gbẹ́sílà àbẹ́ ọ̀kọ́ ẹ̀rí ìrúfẹ́ tó rẹ̀ yẹn àwọn ẹni ìṣíwájú wọn máa kàn bá ẹni yéèyẹ máa pọ̀ ní oríṣìí ló wà lẹ́nu kan mí lẹ́nu àwọn tó mọ̀ rẹ̀ yàrá rẹ̀ ọwọ́ agbọ́lá fún nẹ́fílà ọgbẹ́dẹ́gbà tó wà ní níbo lọ́nà rẹ̀ ìbàdàn ó lè tó lè gbé aláàbí lọ ìtàájú bí lọ alápapọ̀ láàrin ẹni ó sì kì í wọ́n rẹ̀ yẹn ti lè mọ́ Ẹgbẹ́ tó yẹ sí àìsíkò orókà ọ̀rọ̀ èèyàn sí, tó lè mọ́kà kú. Àwọn aláìrà ẹgbẹ́lẹ́ ló ń sọ. Ṣùgbọ́n wọ́n sí ọ̀fẹ́ sí náà lórí bá ti fi ọ̀rọ̀ èèyàn àbúrò mú kúrò. Irú ọ̀rọ̀ èèyàn àtàwọn nǹkan ní ìtọ́nà wa sùpánà wa tààlà yóò sì lọ́nà èèyàn fún wa. Kámójútó, eré ìrìn ká mọ́ sọ fún àwọn ẹ̀ka jẹ́ ẹni lásìkò yìí. Torí pé nàwáfíìlì ká máa fi ṣeré nàwáfíìlì gbọ́tàbà ẹlẹ́fílà ilé ilẹ́fọ́ lẹ́fílà èyí tó bá ẹ̀rí wá láti ṣe lọ́nà tó bá ẹ̀sìn mú inú tí ó yẹ kí àmójútó bákanáà bí mẹ́wàá bẹ̀rẹ̀ yí bá ti bẹ̀rẹ̀ nínú ẹ̀kọ́ tàbíwà Muhammad sallallahu alaihi wa sallam tó kọ́ wa ọlẹ́ni tó bá ti mọ̀ pé òun fẹ́ fẹ́ràn ọdún ìkànnà rẹ̀ àti gbogbo orun tó wà lára rẹ̀ ti gbọ́rọ̀ mú kẹta fún òmọ láti sàn. Àìjọ́ ọ̀dọ̀ bẹ́ẹ̀ tọrẹ tẹ́ kẹrẹ ẹ̀dẹ̀ bù ó sì kú àbí ó sì kú ohun tó kú tó sábọ̀ wọlé bèèrè rí gbé báyìí. Àbí mo yẹ kú ìtìlọ́gẹ̀ẹ́ lórí láàrin kájíjú kálá ń dùn àti bọ́ sí mẹ́wàá kọ̀ọ̀kan. Ilé ìdínú ìlànà ọ̀lẹ́bí. Ẹ tó bá tó wá gẹ̀ẹ́kọ́ tí kò lè pẹ̀lú ọmọ tó bá tàbí àbí kéde kan ó tẹ̀lẹ̀ tó jẹ́ kó gẹ̀ ó lè pẹ́ lọ ṣùgbọ́n a bẹ́ ṣe pé pálẹ̀lì ti gbé lẹ̀ yìí kò sí. ẹni tí ò dáró yìí òun lè máa gẹrun sí ẹ lọ òun máa gé kan náà ṣùgbọ́n láàárín ẹjọ́ mẹ́wàá yìí ọlọ́pàá ní pé ṣéjì kan máa yọ ọ̀rọ̀ àwọn ìlàjọ́ ní ẹ̀dẹ̀ rẹ̀ fà lágbà tó lẹ́sí ṣe kí ló ló ṣe tí ó kóra dó láti ṣe àwọn nǹkan wọ̀nyí. so ilé nínú tí a gbọ́dọ̀ kíyèsí òun ni bákanáà nínú iṣẹ́ rẹ̀ ta fẹ́ kéèyàn ṣe láwọn àsìkò yìí òun náà ni àṣìyá kéèyàn gbáwẹ̀ kéèyàn gbáwẹ̀ nínú mẹ́wàá ìbẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ ìjà àwọn àwọn mẹ́wàá mẹ́wàá ẹ́ tó tẹ̀lé sí ṣùgbọ́n àwẹ̀ láwà ní oṣẹ́ olóore ní ẹ̀lẹ́gẹ́dì ní ẹ̀lẹ́ ṣe ìyẹ̀tọ́lọ̀ bá ní kí wọ́n náà lè kọlẹ̀ mú mẹ́ bá sọ pé oṣù tó bá lè gbà nínú mẹ́wàá bẹ̀rẹ̀ tó bá dọjọ́ àwàpá ọjọ́ ni àyẹ̀wò mẹ́ta ìṣàrẹ̀ ìṣẹ̀ṣẹ̀dà ọ̀gbìnlẹ̀ nínú oṣù ìrìnṣíkà ìsí ìtọ́jú ọlẹ́yà ọ̀pọ̀ ọ̀la mẹ́kẹ́kọ̀ọ́ lọ́jọ́ àràfá ọdún ìyàwó alára ìjọ́gbò ní àràfá nínú tó jẹ́ kí mẹ́wàá yìí tó pàtàkì lẹ́nu rẹ̀ pé ìkan nínú orígun ìgbàgbò yìí tí èwà dà fẹ́ àti kí àtìpé nínú mẹ́wàá ilẹ̀ mẹ́wàá wa ọdún ìṣẹ́ hajj àtìkọ́ bá wà lára fáyẹ táwọn ṣiṣẹ́ ìjọsìn nínú ọmọ iṣẹ́ tí ó ti ní hajj tó tóbi náà ní àrọ̀fá sáré bí ẹgbẹ́ ọgbẹ́ ní alhajj àrọ̀fá ẹgbẹ́ ìfẹ́ tó kéde ló ti hajj òun náà ní kí hajj lárafá wọ́n lè tí ò bá wà ní mọ́ka ń kọ́ ọjọ́ ẹ̀yẹ ni tó wá lẹ́ tó yí ó bá wà ní ìgbà tó eléyìí ìgbàgbọ́ ẹ̀ka ti mọ̀ láti gbìyànjú inú mẹ́wàá àkọ́kọ́ yìí àdéhùn afẹ́nìkágbá rẹ̀ tó gbàgbà láàkẹ́ ń pa pípọ̀ bá tẹ̀ wá gbà náà yóò kó jọ ọ̀dún náà yẹn tó yẹ pé tó tó di jọ náà àlejò ọ̀rọ̀ sọ́lá ìgbàlẹ́bí nípa ọjọ́ àràfà rẹ̀ tó abẹ́. Alẹ́bí ni àṣẹ́síkú ayòká fẹ́rọ̀ sálẹ́sà ìmọ̀ràn ní yàtọ̀wà ìgbà èèyàn. Nígbò ní pàtàkì ọjọ́ àwọn ọjọ́ àràfà àlẹ́bí ààwẹ̀ yìí, mo rò kàn pé ọlọ́run ó fi pa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀. Alẹ́jọ́ kan jẹ náà, tí wọ́n fi rí ìpa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀ ẹni tó rí lálá ẹ̀ṣẹ̀ ọdún tó ti lọ àti ẹ̀ṣẹ̀ ọdún tí tí ò jí ìdè sọkáyà gbìyànjú àti jẹ́ yìí a lè pé inú tá a ṣe láwọn àsìkò ilẹ̀ làwẹ́ wà onípe ní ọlọ́ọ̀bà sùpánù wàtàlá ìmọ̀ fi ń gbé ìrìnkà ní pàápàá jùlọ lọ́rẹ́ ọjọ́ àrùnfà ìyàwó aráyíṣà wàrí ọlọ́ọ̀tàlá àríhá jẹ́wọ́n tẹ́lẹ̀ lọ sọ ìbọn sí ni mọ́mí ti kọ̀ wá òfin àbúrẹ́ náà tó ya ọjọ́ inú ya ọlọ́run tó àwọn èèyàn gẹ́ wàyí láyé sọ̀kalẹ̀ lọ́jọ́ àràfà wà fún mẹ́lẹ̀ tó yìí yóò wà ẹ̀ tó wà lára tí ó mọ̀ wá fi ní pa ògùn fún mọ̀lẹ́ka pé fàyàkúrò àwọn ẹrù mi gidi rẹ̀ mọ́ àwọn dára wùlá nínú ilé ìwé tó gidi lọ ìyọ́nù ní ọlọ́run lọ ẹni bàbá tó bá wà ní tó ló ti lára bá ètò dáadáa ní pé níjọ́wó káwa náà ká gbìyànjú kí a gba àwẹ̀ rẹ̀ ìbá ti sọ ìjọ ọlọ́gbà bẹ̀ láyé láti tàbẹ̀ lọ́tọ́wájú ọ̀dì náà káyé ẹ̀sùn sí àgbà ti ṣe ẹ̀wọ̀n àwọn ọ̀fà. Bákan náà, nínú àwọn ẹgbẹ́ tí akúfẹ́ káṣe, wọ́n rẹ̀ àtẹ́wà tó yẹ lọ́wọ́ káàkúbá lọ́dọ̀ náà. Torí pé àwọn àsìkò àsìkò tó mọ́ ni káwá náà wá mọ́ ìtúbá mọ́ mọ́ ìyẹn ni.

tí ò dáadáa lè ṣe kájáwọ́ fún òun bẹ́ẹ̀. Torí pé ní ẹnu ohun bẹ́ẹ̀ o, àwọn iṣẹ́ lóore tí a fẹ́ ṣe yìí náà, tí ẹ bá dọ̀tí ó túnmọ́ sí ọmọdé lálẹ́ púpọ̀ o. Tọ̀tí ẹ bá ti pèrè sí ara rẹ̀ tó ti mọ́ ara rẹ̀ fún bí ẹ̀ṣẹ̀ tó wà gbà wọn ládàá yẹn. Kájẹ́ tó mọ̀ tó bá, anẹ́bẹ̀ ọ̀rọ̀ sọ́lá, ó ní ká tó bá lọ ọ̀dọ́ náà, fàáyé ní àtúgbò ilọ̀ wáyé, ẹ wà sẹ́kìrì lẹ́yìn. كل يوم سبعين مرة وفي رواية مئة مرة النبي صلى الله عليه وسلم olóhun gan mọ́ tó bá lọ ọ̀dọ̀ ọlọ́run ní gbogbo ojúmọ́ níta àádọ́rin àbígbà ọgọ́rin. bákan wọn lọ rí ìwáyà mi alẹ́bí ní iná wá ìyá tuntun tó yára wú mi lẹ́yìn ọlọ́run tẹ ọwọ́ rẹ̀ láyé ní ẹ̀sùn ó wà lọ sí òun náà kẹni tó tẹ̀ lọ́sàn-án ó lè tún bá Èèfẹ́ lálẹ́ ọlọ́sẹ̀wọ̀n rẹ̀ lè túbá ẹrú mi túbá ní ìgbórí jẹ́, bákanà wà yẹ́ fún olùjádà oge náà, bákanà ló tẹ́ ọwọ́ rẹ̀ lọ́sàn ní ẹ̀dúnwà òsìrí wọn lẹ́yìn kí ẹni tí ó tẹ̀lú ìrìnà lè túbá, hásà àtẹ́sílò àṣàṣù nínú ìgbèrè ha. Bélé ó ti a máa lọ yé, títí kí ní oòrùn ìlọ yọ, ìrìnà ẹ̀gbẹ̀rẹ̀ lọ́wọ́ wà á kalẹ̀ fún túbá ìpàdé ìwé ayẹyẹ tí ó mọ̀ tó bá tó mọ̀ ronú tó àdá láti ṣe kí ara wa ìgbà tó fẹ́ ká túbá dáadáa ní lásìkò tó kọ̀ yìí ká túbá kájẹ́ ni mímọ́ kájẹ́ ni ire kájẹ́ tó yẹ pé ìdọ̀tí ẹ̀sẹ̀ àti ṣẹkẹṣẹkẹ á ń kọ́ pẹ̀lẹ̀ kò dé kí ni kò dé mọ́lẹ̀ ẹ̀rọ kálukú wa bàbá ní ká túbá ìrẹ́kájá oúnjẹ ẹ̀ṣẹ̀ ni ìta ti ká jẹ́ ọkà mọ̀ ṣe mọ́ ká wá kábàámọ̀ lórí ẹ̀ káwá ní determination bá ní padà sí díẹ̀ mọ́ ẹlòmíì ẹlòmíì ó fẹ́ ó tún fẹ́ kọ̀tínú ẹ̀sẹ̀ ló àwọn olóòtúrá ó ní ọ̀ ní padà sí díẹ̀ mọ́ bákan tó wá jẹ́ pé ẹ̀dá ni ká lè dé ní alọ́fẹ́ ní ẹlẹ́tọ́ ẹ̀ káìpẹ́ kọta lè mẹ́lẹ́ lọ́ni káìpẹ́ kọ ìjọmọlúwàbí láti bàjẹ́ ní ká lọ fún ṣe ilé ìrìnà tọ́lọ̀ ọba ṣùgbọ́n náà látàlá tó fẹ́ nìkan fún mi wọ́n yá ayọ́lẹ̀dínà olùkúkú ìlàlọ́rí tọ́wọ́ bàtà lọ́sọ́ ha èyí tẹ́ gbọ́nà ìrìnàjò ìtura ní ìtura tó bí ọ̀pọ̀ àbárọ̀ fọ́fọ́ ayò káfíọ̀ àńkú sí ìyá àtìkù tẹ́ bá ti rẹ́ ọ̀rọ̀ òkúrí ẹ̀sẹ̀ yìí mú ó lè fi ń dín ọgbọ̀n onídẹ̀ra nínú àwọn nǹkan tí ó yẹ kí akókò pàṣípèrè ọ̀pọ̀lọpọ̀ àdúrà ṣíṣe àti ìṣe àgbáà ìmọ̀ ìrẹ́jọ́ ọlọ́run abẹ́pọ̀pọ̀ lásìkò yìí láti ìgbà tó fún ìṣẹ̀lẹ̀ ìjọba ti lé lẹ́ láti mọ̀ jẹ́ kí ìrẹ́jọ́ ọlọ́run lọ́wọ́ máa pọ̀ sí àwọn àdẹ̀ṣẹ̀ Ah, subhanallah àbímọ́ni alhamdulillah fún ọba ọba tó dáwà àsìkò yí àtúbẹ́ kó lé kó lé kéńkàtì àníbà ọba sọ́lá ó ní subhanallah alhamdulillah tẹ́kọ̀lá ọmọ bẹ́yìn sàmá wà lárù anábì ní ká mọ́ni subhanallah alhamdulillah orí ẹkùn gbogbo tó wà sílẹ̀ nínú rìwáyà lọ́nà gbọ́rọ̀ ògbò fúyẹ́lẹ́ lónìí لكن الثاني في المثال حبيبتاني للرحمن سبحان الله والحمد سبحان الله العظيم كلهم وفي لهم من صلى الله رجع سيدي فقال سبحان الله والحمد سبحان الله العظيم سبحان الله والحمد سبحان الله العظيم قلوا لهم قلوا صار قلوا لهم صار

ọ̀sẹ̀ gbogbo bílábílábílábílábílá látọ̀wà ìbẹ̀rẹ̀ ní ẹ̀rọ ajé ọlọ́run tó orí tí a lórí fún wa ní káṣe àsìkò yíwá tó lè a mọ́ ń lékún ní ìrìnàjò ọlọ́run Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wa lillahil hamd ẹni táwọn wíwọ̀ ọdún yẹn a ní àwọn sálàpù wa látìgbà tí ó bá ti di bẹ̀rẹ̀ ẹ̀dẹ̀ ìjà náà ti máa ń bẹ̀rẹ̀ ìgbà tó wà lé lẹ́yìnká olówó àdójú àràfá abáti kírun súnmí ìtẹ́lẹ́ yìí ọjọ́ àràbára kírun súnmí ìtẹ́lẹ́ ìgbẹ̀ ṣùgbọ́nùlá láwá tẹ́rẹ̀ àdúrà Allahu Akbar Allahu Akbar la ilaha illallah Allahu Akbar Allahu Akbar wa lillahil hamd a máa ti lọ́pọ̀lọpọ̀ bákan náà níjọ́ àràbá nínú ìtàkùnlẹ̀ ẹ̀kọ́ tó gbọ́ Ànábì ní abdul ah, tí ó dájú tí mo sọ fáwọn ànẹ́bí ọlọ́nà tó mẹ́jọ́ àràbá ni láàrínlá àìlọ́wọ́ wàdáwò láṣẹ̀rí kálà láwọn mú ipò wọ́n láwọn ẹ̀háwọ̀ owó aláàkó lè ṣe ìpòdé ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ti wá níbi ọjọ́ ọdún nìkan làmọ́ àwọn àtìlẹ́yìn rọ̀pọ̀ tàbí gbogbo àsìkò yóò gbogbo àsìkò Tábá tó ṣe lè òṣìṣẹ́ lè àtẹ́jíjọ́ mẹ́ta tó tẹ̀lé sí. Àníbẹ̀ ọ̀dọ̀ sọ́lá, ó ní yàmù náà ọjọ́ tààrà ń gúnra wà àyàmì tẹ̀ṣírí àtíkìlì àtàwọn ọjọ́ mẹ́ta tó tẹ̀lé. Àyàmì ákìlì wà ṣórílì wà zíkìrì láà ọjọ́ jíjẹ mú ọjọ́ àti Èṣe ìsámọ́sí rọ̀lẹ́ èṣe bí ìsámẹ́ ti dùkọ́ wa. Ó yẹ ká máa ṣe. Torí pé tí wọ́n yà nílẹ̀ ní pẹ́pẹ́ yóò bá rẹ̀ sí ìsàdọ̀ rẹ̀ tó sọ yóò mọ̀. Yìí tó wá dà ń gbé wà ní ṣe. Tó dé wa, yìí tó wà ní ẹ̀rẹ́ ká ṣe ká tó wá ṣàfikún bá yà ìgbà àdúrà náà tó máa ń pọ̀ mẹ́ àwọn tó ní náà nìyẹn àwọn ọ̀fẹ́ lórí àwọn àlámọ̀lẹ́ wa àwọn ọ̀sùn ọlọ́run bá sùn ánà rú bàbá nínú ìkọ́fẹ́ sí abókèèsí láwọn àsìkò yìí kọ̀ Ànábì ní àsọ́dá akọ́kọ́ tẹ́sí sí ònàrọ̀, àbí àsọ́dá kọ́ àmà ọ̀pá náà, ilé ẹ̀ṣẹ̀ ìdẹ́sẹ̀ ẹ̀kọ́jọ́ ni, sọ́dá kọ́ àmà ọ̀pá. Ìtọ́ ni wọ́n kí ń túnra wá lè níbi ìyá ọlọ́run sọ́dá kọ́ àmẹ́. Ìtọ́kù náà rọ̀, Ànábì ní ẹ̀pá yà ní wà láwọ́ mi ṣí kì sábọ̀rọ̀, kódà bọ̀ bá ní tọ́ bìtì sọ́dá kọ́ sàárà ní awẹ́ làbídùn lọ. Sọ́dá kọ́ wẹ́ làbídùn jẹ́ tó mùsùlùmí máa ń tọrẹ ní àsàkásà ní kí ẹnìkan alátọ̀tàgàrà àsàkásà sí ẹ̀fọ́ ìránu ní kálọ̀tọ̀tàgàrà wá níwájú wọn mùsùlùmí wá ní olórí ìrẹsẹ̀ pé kọ́ tọrẹ àbí à ẹ̀rọ ní ẹni sàárà yà sí i sọ́gbàrà wá ní lórí wá yà sí ọ sọ́gbàrà sàárà ní pàtó ìwà ti dún tẹ̀lé ètí kì í mẹ́lẹ́ mọ̀tẹ̀lẹ̀ ní kódà ìgbérí ìdó yà sí ọ tó fi sàárà lọ sàárà tí a máa ń yà sí ẹ̀ tẹ́lẹ̀ mùsùlùmí òkú yẹ kó mọ ẹsẹ̀ sàárà nígbà tó ń bá jẹ tó lé kéde tó ṣẹ́kù Torí mẹ́rin kẹ́lẹ́ mi àgbọ̀rọ̀ pé ọdẹ sàárà tó àgbọ̀ fi dé jìyọ̀ látọ̀ pé fún mọ́là mọ́là ó ti ń gba akiri káàkiri tí ò ní tí ó fi ṣe bẹ̀. Yóò fẹ̀sùn dànù sí ẹni tó bá dalẹ̀. Irú sàárà ti sàárà ò ní. Èsì gbé sàárà wà tẹ káàkiri sí lórí fún mi. Sàárà ọ̀fíìsùn kẹ́kẹ́ ní. Ọ̀fíìsùn kẹ́kẹ́ orúkọ fún ọtí fún rẹ̀ bìyà rẹ̀ ní. Bàbá tó dánú, ẹgbẹ́ ilé kẹfọ́dún kẹfẹ́ nígbà pé òṣìṣẹ́ ọmọ ogójì ọjọ́ òǹkọ inú kárí ní gbogbo ìyẹn mọ́ nígbà. Gbẹ́gbẹ́lẹ́ ẹ̀rọ tó wá ṣe lọ́nà tí ò lọ. Àádọ́ gbọ́dọ̀ fẹ́ kájà àti sàárà tó kọ́. Gbọ́dá sọ́ra fẹ́ inú àyàn ní bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Kápọ́lá ìní ní nǹkan tó pè yíra ti sàárà ní nǹkan tó níbi aláìní ní níbi aṣọ ó lè níbi oúnjẹ ọdún ní ibi 20,000 wọ́n lọ́pẹ̀ ní lọ́pẹ̀ pé òun ti tààrà àbúyà mi pẹ̀lú ìdí ariwo ní àwọn àsìkò yìí inú ẹgbẹ́ tó wá dáa èyí tí ò tó bẹ́ẹ̀ ní ẹ̀ka tọrẹ àánú fún yẹn nínú tó tó dáa torí pé láàdáa rẹ̀ lásìkò tá a fèsì lóṣù àwọn àsìkò títí ó kù lọ bákan náà kẹrẹ àtòkò náà ló ń ṣe lórí iye wa wọn kà kò hàn ẹlòmíràn gbà àwọn ẹ̀kọ́ kò hàn ní ti lọ lóko pọ̀

ìwádìí pé alìsìláàrí ìmẹ́wà àdẹ́bí alìsìláàrí alìsìláàrí ládàbẹ̀wà ní ládàbẹ̀wà. Ó ti mẹ́lú ẹ̀ tó bá ká tó bá tún bá kọ́lá nílẹ̀ ìwé sálákọ́ ilé tẹ́ òlá ṣe jẹ́ sílé fọ́lú tó bá kọ̀tẹ̀ ọgbà lọ́dọ̀ lọ tó bá tún wájá sí ìlú tó rọ́ pé ìfún ájú bẹ̀. Àwọn ẹgbẹ́ bá dùn ní mẹ́rin o, ìkàkùn àárín ìka kọ̀mọ̀hánì lọ́wọ́ káàkà fún káàkà fún bákanáà sọ̀rọ̀ àbáná lẹ́bí ìsọ̀rọ̀ àbáná lẹ́bí lọ́dọ̀ tó tọ́ abẹ́bí ní ẹni tó bá sọ̀rọ̀ àbáná fún mi mẹ́wàá lọ́rùn ìgbìnà padà fún Gbogbo ọjọ́ yóò ti láyé lọ́wọ́ wọlé wọn lọ́wọ́ títí báyé sílẹ̀ ọmọ tọ́lá rẹ̀ àdáwọ̀ fẹ́ra lápọ̀. Ọmọ tọ́lọ́, ọjọ́ láti kùnà lọ́jọ́ àrùn àrẹ́bì Tó bá ti tí mọ́ lẹ̀fẹ́ tí kò wọ́n jù á ní ládá tó kú, kí èdè fẹ́ nìkan ní tẹ́lẹ̀ ìpẹ́ ọ, jẹ́ ọ̀tílẹ̀ àtàláti jẹ́ o, àbíkọ́ wa tó tó bá kọ́ àpàdé wa lórí ìbò, àbíkọ́ àpàdé wa dé látàmẹ́jà. Ìyẹn kọ́, lórí tàtàlátù, lórí èrè, àìsàn tó ti sọ́wọ́ ẹ̀kọ́ mọ́ tàtàlátù, ó lè wà á lórí ètò mọ́ tàtàlátù ìṣẹ́ pé ní social media ní ìlú àìsòkó sí gbogbo àwọn ọkọ̀ tí ìṣẹ́ pọ́lì ló wà wé ìdàmù lọ́wọ́ inú wa mọ̀kọ̀ wá ní yàtọ̀ sí àwọn ọjọ́ yòókù èyẹ́wé ti ọkọ̀ tí ní yẹn náà iye ọ̀pọ̀lọpọ̀ èyẹ́ kí èsì ọlọ́pàá àwọn nǹkan tí ń kíkọ àti ìdìdì ti pọ̀ lábẹ́ nílẹ̀ yìí obìnrin ẹlòmínà tẹ́ ó tẹ́ ó tẹ́lẹ̀ sí tẹ́lẹ̀ sí gbogbo ọmọ ẹjọ́ ní àrí kódà arọ́rin lọ́gẹ́ lóde tẹ́ nìyẹn tó fi sùn lọ

tẹ́lómi wá tí ò ní tẹ́lómi ò tí ò tó jẹ́ lórí ìfọ́ ẹ̀pẹ́ ọ̀pá wéèdè tí ò pọ̀ yóò láyé lókun. Ara ẹ̀ ń dàgbọ́ máa ká láti ara ọdún tó ń bọ̀ á ah, ọba ló gẹ̀rẹ́ra fún àbá àbíjọ́ ń dé wọ́n ti dára fún ọ̀tún wọn gbé fún lásìkò inú tẹ́tọ́ dání. torí wípé káàdé dáadáa tó dìbò tí wọ́n ṣe lé ṣe tó ọ̀rẹ́ tó ọ̀rẹ́ báwọn oníṣẹ́ ṣe fún ẹ. láàrin ẹ̀kọ́ ọmọ yà pé òun ti ṣe tí bàbá òun ṣe àbí àwọn ìlú ti dé. kò sí ẹni náà. orí pé ìtọ́nà ọkọ̀ fún àdúrà kọ̀rá nìkan yóò jẹ́ káwọn pé àásán ṣe ní àlejò tán. ọlọ́run pàpọ̀ ó ilé ọmọ máa ṣàdúrà bá òbí rẹ̀ pé ọlọ́run bá ń kẹ́ wọn àmọ́ rọ́mbà yá ní sọ̀mírọ́ ẹgbẹ́ ti kẹ́ ní ṣàkíní ṣàkíní ẹgbẹ́ tẹ̀síbí òṣèlẹ́ mẹ́yẹ ìrìnàbọ̀ ní lọ́gà àbí tẹ̀síbí kẹ́láńtì ìkẹwé kẹ́láńtì ìwé ra báyìí ìkẹ́tọ́lọ́ ìtàgbọ́lọ́ bá kẹ́ wọn àbúwé èyí bá lọ ṣe fún àwọn àbó olóògbọ́dọ̀ pé mùsábáwù bí i sáàfin ìgbẹ̀wé olóògbé olóòpọ̀jù pé mùsábáwù tẹ̀lé ní ẹgbẹ́ dáadáa tí wọ́n bẹ̀rẹ̀ kò títọ́ ibi ọdẹ́ pé kókè ẹ̀ tó mọ́ tí ó bá tẹ̀ tó tọ́ mo mọ́jẹ̀ kó wọn rú ọkàn lẹ́bẹ̀ ìdájẹ́ ẹ̀tẹ̀gẹ̀ Ẹ̀yìn máa lọ́wọ́ jẹ́ ìgbàmá ẹ̀rọ ìta ìdàmúró kọlẹ̀. Àbí, ó ti lè rọ́jà àjọ ilé ẹgbẹ́ solúṣẹ́ yìí, tí àwọn ìgbẹ́ tó ọmọ ẹta lórí sí. So, agbọ́nà jẹ́ dára táwọn òbí wa, àwọn àbùkù yìí, ọ̀pẹ́ láti ọ̀rọ̀ ṣe. Bákan náà, àwọn ẹbí wa, kárò wọn pọ̀. Kádékèrè, kárò wọn pọ̀. Káyọ̀ ṣe ìtọ́nù kí owó ọdún gbèsè ayé wa ìgbà gbogbo pẹ̀lú ìṣẹ́gbà tó bá ń gẹ́bí jẹ́ ọmọ ní ilé ọ̀rọ̀ kó bùkátà wá bẹ́ ìgbà gbogbo ń sáré bí ó bá kú ẹbí bàbá àti àtàwọn ọmọ rẹ̀ láàrin ọmọ ìgbà tó sáfúnra wọn tó wá ní kọ́ọ̀lù kọjá rẹ̀ wọn àti tó lẹ́gbẹ̀ẹ́ owó ní ẹgbẹ́ lóde àbí ó ti kú ẹ̀lẹ́gbẹ̀ bàbá àbúrò bàbá láyé ó ti sí pé ẹ̀sán ti àbúrò àlejò pé ní àìsọ́ bá fẹ́ kí ẹ̀mí ẹ̀mọ́gbọ̀n kí ìgbésí ayé wọn lálùbáríkà káàkiri kí wọ́n lọ́bẹ̀ ti pàlìyẹ́ sílẹ̀ rọ́ṣìmọ̀ kó máa dégé ìrìn tí ó lọ́pọ̀. Gbogbo ẹ̀kọ́ lówó, ẹ̀rọ ìgbé náà bá ti lówó òye jẹ́ pípọ̀, fẹ́rẹ̀ àpọ́tí ẹ̀kí mú, fẹ́rẹ̀ agbésẹ̀ ti sàlámà lékò ẹ̀rọ kó wa ẹ̀fẹ̀lẹ́ ẹ̀kúnmọ́ra ọdún láti ẹ̀gbúrú ẹ̀ kí ni ọdún mẹ́rin náà ọ̀rọ̀ ẹ̀bí ẹ̀kọ́ náà. Nínú tí ó yẹ ká fẹ́ ní iṣẹ́ olóore òyìnbí. Ẹ̀rọ ni mo ṣe olóore tó wà lórí ẹwà yìí pé òun àìsọ́bà àti àìsọ́bà àti kọ́ ọ̀tẹ̀ léde àpàtìkòrí orí ẹ̀rí káàkiri jẹ́ hajj káàkiri jẹ́ hajj ẹ̀mọ́ ilé ìtò lágbára torí pé orí kò kẹ́ nínú orí mùsùlùmí àsìkò yẹ́ sí inú wáyé ọlọ́ni wà láyé alàmì náà tẹ̀síkì lẹ́yìn ọlọ́run ṣe hajj lọ́rọ̀ rẹ̀ ìmọ́n sàtọ́ àìlé ìsẹ̀lẹ̀ ìlà ẹṣọ́bá lágbàlá ìgbọ̀tẹ́ pé ìpàṣọ́lẹ̀ kan pé àwọn ẹ̀yẹ́ gbọ́dọ̀ mójútó lákọ̀ọ́kọ́ ní mẹ́wàá káìkẹ́ tó ní agbára tó bá ìlúgbẹ́ tó mójútó tó agbẹ́dẹ́ lórí lórí ọ̀rọ̀ ẹ̀yẹ́ tó mójútó lọ ájì tí ò bá sí lọ kankan ní tẹ́lẹ̀ ọ̀rọ̀ ẹ̀yẹ́ ní ẹni tó bá ti ní kàfá láti lọ inú tí olórin bẹ́ kí àjàjù rẹ̀ Àlébà Mùsùlùmí sallallahu alaihi wa sallam nígbà tí ká wọn orígun Islam, ẹ̀kọ́ ká hajj lórí orígun kan. Àlébà ní mọ̀nà hajjá, ẹnìkẹ́ tó wọ́n ti hajj, wà lámìyẹ́rìkú, wà lámìyẹ́rìkú, kò sọ̀sọ́ kú sọ lóhun, kò wà kó wà, kò ṣe ṣe bí ìgbà tó yà rẹ̀ tẹ̀lẹ̀ bí ìròyìn lẹ́sẹ̀ lọ. Bí ìgbà tó yà rẹ̀ tẹ̀lẹ̀ sí ìgbà tó yà rẹ̀ tẹ̀lẹ̀ sí. Sọ nínú àwọn iṣẹ́ olóore ní ẹ̀gbọ́n ṣe. Ojú ọ̀rọ̀ yẹn, ojú orí kò kan nínú ìsìláàmù wa. Lẹ́yìn ẹgbọ́dọ̀ máa ní lọ́kàn, ó sì hájú. Ìgbọ́dọ̀ máa ní lọ́kàn. Hájú yóò ìbádà tí gbogbo ayé ń ṣe ní ìbádà kí gbogbo ayé ní pàláì nínú àwọn àwọn mùsùlùmí tàbí ìfẹ́ jẹ wà ní ṣe àbí òkú àwọn lọ nìkan abákan ó lọ bí tó máa ń lọ wẹ́yà yóò gbálẹ̀ ló bá dé ó gbà sílá mú ní sókè ẹ̀kọ́ àwọn ilé pé pásán àbá ẹ̀ ní tó kọ́ ilé pé wọ́n tún kírun ń ìlú wa náà ní ẹ̀yìn nìkan. Nítorí àwọn abá káàkiri kò sí ìbádà yẹn ní gbogbo ayé lọ bẹ́ẹ̀ pẹ̀lú ka nítorí pọ́nà ló pèsè sílẹ̀ ọlọ́run tó bá lẹ́rí ìgbọ́rẹ́ pé wà á ti lùfẹ́ nẹ́ẹ̀sì rẹ̀ hẹ́t kéde áìdì báwọn èèyàn yàtú wà á ti lùfẹ́ nẹ́ẹ̀sì rẹ̀ hẹ́t yàtú kárí dáadáa wọ́n wà á rìn bá ẹni tí ó lè wà hajj tó rìn lẹ́ wàhálà kúnlẹ̀ gọ́ọ̀mìnrin dọ́mìrì ni ràǹkómi ó ní irú ràǹkómi tó ń dọ́mìrì irú wọn mọ́ ilé rí ìkan ẹni ogun náà bá ló yá yóò délẹ̀ ó ní ọjọ́ ogun ràǹkómi bẹ́ẹ̀ wá yàtínà ní ó lè fásitìn àníkì wọ́n wá wọ́n láti fásitìn àníkì ọ̀nà tó dì tó dì ìpẹ̀pẹ̀ tó múlẹ̀ ọkọ̀ pé láàyè ètò mú lè mẹ́ jẹ́mọ́ ìfàyẹ̀ ràǹkómi náà àbí ẹgbà yẹn ń go pléèlè lọ àwọn olówó ńláńlá àwọn ń gbé jẹ́kì lọ́kún rárá wọn gbogbo bílù wọn ṣe wo jìnà tó lè lẹ́gbẹ̀ẹ́ yóò dé bẹ́ẹ̀ yàmọ́ ẹ̀wọ̀n nàìjíríà lẹ́yìn lọ hajj ẹ̀wòye wákàtí sánlò ìyẹn kéré ìtẹ̀lú yóò tẹ́ ní ìdọ́gbù yẹn jẹ́ mẹ́ta o ẹ̀ bá rí bí five hours six hours ọ̀nà yóò lò bí ten hours láti lè sọ́pọ̀ pàdé ẹ̀mejì kẹ́tọ́ délẹ̀ nínú ọjọ́ tí ó tó wọ́n dì ó rẹ̀ tó lọ́mọ́ ní Ẹgbẹ́ ọ̀tọ́ wọn rẹ́kọ́ọ̀dù ìgbà máa wá yìí náà ní Indonesia. Ẹlọ́wọ́ Indonesia ti sáré alẹ́lẹ́ ẹ̀kọ́ lè gbìyànjú tó. Ẹ máa rọ pé ah, ọlọ́run ló kò tẹ̀sí ìdẹ̀mí. Ẹ̀tọ́ ọba ti ní yóò lọ yóò lọ. Kẹ̀mẹ́ ilé yìí ló jẹ́ bá àwọn ilé aláìsíwọ̀ àkọ́ síta ah, àwọn ìsìnlẹ́jọ́ àwọn ẹlú lárúbáwá àwọn èyàn tẹ̀ wọ́n ní kẹ́mọ́ kówó wá ẹgbẹ́ ẹ̀sàn wọ́n dára tó fi wá bí ẹ̀sàn wọ́n bẹ́ẹ̀ ní ilé ọlọ́pọ̀ àdìgbélé kan àwọn ilé àwọn alájìṣe alájìṣe gbà ní wọ́n tó tọ́ kí ní ẹbí wọn ní ní ọwọ́ àwọn ẹ̀rọ fi pàtó ọwọ́ adúlọ owó gẹ́gẹ́ ní ṣe bí ṣẹ́ẹ̀sì àwọn ẹrù mọ́mọ́ ọmọgọ́ pàtó wọn kọ́rù mọ́mọ́ ni wa ẹrù ni ẹrù òkúta lọ́nà ló ń bá bẹ̀rẹ̀ rí òkúta tó rọ pé kákẹ́rẹ́ yàtọ̀ síta wọn. níbo lẹ ti rí ti bá ń gbé kiri kalẹ̀. ẹnu mi ò ta òǹkẹ́ tó wà nú ẹ̀sìn òun gbé pé ó dé ní ẹ̀ Lórí pé afẹ́dá ní ní ilé àti òṣèré ọ̀dọ́ láti bàbá rẹ̀, títí ṣe wọ́n ni afẹ́dá ṣe é bá ní. Nǹkan yẹn jẹ́ ìyàn wá wá lórí wọn rí, ọ̀sán ni yóò rí, àwọn eh, elégún ẹ̀ṣẹ́ kí ni wọ́n rí ẹgbẹ́ bí mi máa lọ sí ìgbàgbé ìrọ̀ mẹ́ta lẹ́sẹ̀ kò ìgbà tẹ̀lé. Ó jẹ́ padà àwọn ọmọ ilẹ̀ ìsáàmù. Bákan wọn sọ̀rọ̀ àjẹ́ ìrọ̀ájì láti ọmọ ìjìlá àwọn ìṣọ̀gbà ọmọ ọ̀tọ́ ní gbogbo olúkàṣe lásìkò pẹ̀lẹ́. Ó inú iṣẹ́ tó tóbi Ṣéka tó lè máa ní ẹlẹ́rìn bẹ́ àtàtí wà ti dèbí òmìnir ọ̀pọ̀lọ̀ jẹ́ àjẹ́lú alára. Ọlọ́run kọ́ sàṣẹ rọrùn. Àwọn tí wọ́n ti lọ ọmọ náà sọ̀rọ̀ dé tí ọlọ́run tí ó kún náà ṣe iṣẹ́ náà ṣe láti pẹ́. Àwa tí à ń gbèrò nípa ọmọ náà ṣe lọ́rùn tẹ̀lé kọ̀ọ̀kan. Ó ní inú àwọn iṣẹ́

olóòfẹ́ bá ṣe lásìkò yìí bákẹ́rẹ́ ló lẹ́bàá tó ṣe nínú mẹ́wàá yìí tí ó ṣe pàtàkì ọ̀nà ni àbábọ̀ ìrọ́sẹ̀yà àwọn náhàrù ha pàtẹ́yàn ọdún ìdínú rẹ̀ ayé láti ṣe yẹ pé ní àwọn ọjọ́ tó tó tẹ̀lé àrí ìgbẹ́lú iṣẹ́ láti mú àti ní lọ́lá ẹ̀lú pàtẹ́yàn ọdún ó yẹ ká mọ́ gbìyànjú rẹ̀ Ẹni bá ń dé ní mọ́ kàrẹ́ bí èdè ní àfáwọ́ tó rọ parẹ́ o. Ọjọ́ àríkẹ́ olúwa rẹ̀ ọjọ́ ìrìn tó ń sọ yìí. Ẹgbẹ́ ẹ̀rí pé ìgbẹ́ àbáná ọmọ tí wọ́n yá ó dì wà lẹ́lẹ́ méjì jù. Lórí lágbọ̀ọ́yé lẹ̀. Ó yẹ tẹ́lẹ̀ ìṣúná ọpẹrẹ wọ́n tẹ́lẹ̀ ọjọ́. Èyí ká lọ sí ẹ̀sẹ̀ lọ́bàá yẹn. Ọjọ́ ló ń kéré tó bá ti bàlágà ọ̀sẹ̀ lè pẹ̀rẹ̀ rí àwọn. Àbí kí ni àwọn oníkíkò mọ́ pẹ̀lú mọ̀kálà fún ẹ̀ta fi lẹ̀ Fàláyẹ̀ kọ̀rọ̀ bá ń lè rọ̀ sí ìdánà tó wà áwùsọ̀ láàrin ìlú ìwáyà ní kó wà á lọ́kọ́ wà kí ìdí lọ́dọ̀ wa, ìdí wò ní wà ń tó jẹ́ ẹ̀kọ́ pẹ̀lú. Tí rẹ̀ ní lẹ́gbàá ní kò ní kí ìdí ní ó, ìbálẹ̀ ní ẹkùn mọ̀ rí ìkẹrẹ. Ká ẹni tó bá kàǹkẹ́ fún àti jìnàjìnà yóò fún ẹgbẹ́ ńgbà mí ẹni àti jìnà olórílẹ̀-èdè gbé ẹkùn fún ríà àgbélágbájá ríà láti láwẹ̀ náà ẹjẹ́ kára ní ẹ̀pẹ̀rẹ̀ bí ẹ̀sọ́ ló jí mọ́mọ̀ yìí ẹjẹ́ ní ẹ̀kẹ́ta wọn ìgbàtílé ìwà rẹ̀ fún ọlẹ́ ti ta owó jọ káàdà pé yẹn pẹ̀lẹ̀ wọn lórí ó ṣe nínú ìṣẹ́ká àti náà ti tẹ́lẹ̀ tó kápá òun náà lè rẹ̀ káàmù kápá

ní ẹlẹ́gbọ́nà ẹnu ọ̀hápẹ́ ìbádọ̀ táwọn lálàájì tó wá nínú sẹ́ta kékeré ṣe lọ́rọ̀bà fún ní àpá orílẹ̀ tó lẹ́gbọ́nà ó pẹ̀lú fún ọlọ́ọ̀bà fún wa ta'ala nítorí ìtọ́lọ́ láàrin rìyá wà láàrin túnmọ̀ à ebi fífẹ́ ìlé bá gbọ́ kí ẹni bá gbé ní kí ẹni bá gbọ́ ó lè bá fi ti fáàrí ní láyé àná ẹ̀nà tẹ́lẹ̀ kan tó lé pé ẹ̀nà rẹ̀ àbẹ́jì ẹ̀rọ náà fẹ́ wà láàké ẹ̀nà ẹ̀lò tẹ́kọ̀ọ́ nínú ṣùgbọ́n ìbẹ̀rù ọlọ́ọ̀tẹ̀ ọ̀pá ọlọ́ọ̀fẹ́ ọ̀pá tó nínú ṣe ni àpípa ẹ̀rẹ̀ yìí tó náà sì pa ìlú wo là ń pa ìgbélé nínú àwọn kan tí a bùkátà kí á mọ̀ nípa rẹ̀ tó kí á gbìyànjú káàdà máa nírú bẹ́ẹ̀ ní ọ̀pẹ́ àwọn náà fẹ́ ṣe bákan náà nínú rẹ̀ òun náà ni àdá òsọ̀lá fi mọ̀sọ́lá lẹ́yìn káàdà lọ sí mọ̀ọ́yì kálọ̀ jẹ́ kí ni kálọ̀ kí lọ rí nínú tó jẹ́ kíjọ mẹ́wàá yìí tó lálùbáríkà òlẹ́ ni pé ọjọ́ ọdún ìṣẹ̀lẹ̀. Àwọn ọmọ ilé yìí ní ọjọ́ yàwó àìjẹ́ àṣà. Kọ́lá àwọn ọmọ ìyàpẹ́ ní ẹ̀rí fáwọn olóòrùn ìjìnlẹ̀ tẹ̀lé àti àwọn olóòrùn aláwọ̀ àrẹ̀ ìjìnlẹ̀ tẹ̀lé. Ṣé dágbẹ̀ ní pé ìjìnlẹ̀ tó tóbi jù? Bẹ̀rẹ̀ pé ìjìnlẹ̀ wà mẹ́lẹ̀ nínú ẹ̀mí tóbi. Wọ́n ọjọ́ kápẹ́lẹ̀ ọjọ́ ńlá ni. Ìdínú wa lọ ẹ̀yìn láti lọ ọdún ibi tọ́rọ yìí nìkan pàdé ọmọ àtẹ́yà ìkàtẹ́nà àwọn sàhàbìyà ọjọ́lá àníhà wọ́n lánàbí pàrọ̀ láti káwọn jáde gbogbo àwọn káwọn jáde lọ sí ì káwọn tó wá mú jáde gbogbo àwọn obìnrin àwọn ọlọ́mọdé láàkótó ọlọ́mọdé ẹjá ìgbòho gíjúwájú náà mọ́ ń díjú mẹ́lẹ́ ní ẹni ní ìjú èbí ti jú wọ́n sí ó ní àwọn ọmọ olówó nílé ẹgbẹ́ wà jáde ẹni jáde O ó lórí àrẹ ó yáàbù ẹni tí ń ṣe àìsàn lọ́wọ́ tí ò ní kí òun lè lọ sí. ìdánilẹ́bí sọ̀rọ̀ fún àwọn obìnrin sàhálà. ẹni tó gba àwọn atúlẹ̀ akẹ́lẹ̀ túyáyà lọ́wọ́dé àti lágbà ó ní tó bá dé ẹni tí ò bá ti ní kí o ṣùgbọ́n wà lè yẹn ṣáàtìmẹ̀ lè fẹ́ yọ ṣùgbọ́n dáadáa tó wà lẹ́yìn ìdíyẹ fẹ́ náà wọ́n lápá wí tẹ̀sẹ̀. Hmm. ẹgbẹ́ àwa ní mẹ́wàá àkọ́kọ́ ọjọ́ tí mẹ́wàá yóò tẹ̀lẹ̀ náà nìkan ni wọ́n ti fẹ́rẹ̀ lálọ́ sí yìí. bẹ́ẹ̀ kọ́ ẹjọ́ tí mẹ́wàá tó yá ló parí yóò dá sí ẹ̀ yóò parí. ìwò wa ọwọ́ mọ́lé ọ̀nà sí yìí. ó yẹ sí yìí ọ̀nà mo rí bá àmì kan ní sí yìí àwọn oúnjẹ àtẹ́lẹ́ ìrọ̀ mú àyè ìrọ̀ lọ́rọ̀ tí ò ní kùrù gba gbọ́dọ̀ tó yáyá tó yáyà ká lọ sí èyí orí wà ní èyí gan àròlé tó wà ń bẹ̀rẹ̀ náà ti lẹ́yìn tí ò ní kí ìrù fún tí ò ní ìrù lóbìnrin ohun náà lọ àwọn gbìyànjú láti lórí yìí àtàpá wa Àrígbogbo àwọn dára pàṣọ yìí, ọwọ́ adá lórí pé ká jìnà sí àwọn nǹkan tí wọ́n bá ṣẹ́ jẹ́ ilẹ̀ ni àṣẹ kájìnà ṣẹlọ. Bá ti ní ẹ̀sán iṣẹ́ olórí wọn pọ̀ látò tí ẹ bá fẹ́ wọ́n ló lọ lè báyìí gbogbo ẹ̀dánù. E Òní bá kẹ́kọ́ lọ́dọ̀ ọlọ́run, agbọ̀rọ̀ jìnà sẹ́wọ̀n ọlọ́wà sọ́nà ọ̀tọ̀lá ó sọ fún ìṣẹ́ rẹ̀ ní ẹni tó dẹ́kùn lọ́rẹ́ sí ìgbẹ̀ àti òun ní gbogbo ayé ọlọ́ni ọ̀la kọ́lì òfíà ilé àti ránṣẹ́ sí ra rẹ̀ ní ọ̀yá lẹ́sìn náà ní pọ́bìlìkì kìí ṣe wọ nìkan àti gbogbo àwọn tó ti gbọ́ ìrẹ̀ pé láyé ní àṣírọ́ pé tó bá lọ ṣẹbọ. tó bá ṣẹbọ pẹ́rẹ́ láyé àgbà fọ́nà amẹ́lù tó gbó ṣe ìjọ ti tọ́ ń ṣe gbogbo ẹ̀ yóò bàjẹ́ o ti lọ nìyẹn o. alákàkùn náà nínú ẹ̀mí lọ́kọ́ sílẹ̀ kódà gan-an àwọn àlọ́bẹ̀ẹ́nu àná ẹni ìlú Yẹ̀mọ́ ìpàlọ́rọ̀ lójú ọ̀rọ̀ ẹ̀kọ́, àlẹ́bí. Nígbà tó náà bẹ̀bọ̀ wá lẹ́yìn dédé, tó sọ̀rọ̀ líle bá bá lẹ́yìn, mọ́ lẹ́kọ̀ọ́ lábẹ̀bẹ̀ àti wọlé. Ẹwọ́ ìjà wọn bí ẹbọ ó bá ṣẹbọ yàtùkò yìí, ọlọ́run ní ìgbà fẹ́ sọ bá ṣe, ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Ẹni òróòrò ni àbí ẹbọ ti ṣe. Bọ́lọ̀ ti máa bẹ̀rẹ̀ ló tẹ̀ gbẹ̀rẹ̀ òróró. Oníkọ̀ bá lọ́pọ̀ òróró jẹ́ bọ́lá ẹni bí wọ́n ń tẹ̀lú sí kẹ́kọ̀ọ́ sí ní ṣe. Ẹgbọ́ ju òróró lọ. Yóò bàjẹ́ pátápátá ní. Pàápàá ti rẹ̀ tó kọ́ rọlu ẹ̀bọ́ ńlá. Bẹ́sẹ̀ káwọn tó lé ẹ̀rọ ìrọ̀lọ́ àti àdíjẹ ẹ̀rẹ́ náà jẹ́rìí. Ìwọ́dẹ̀rẹ́ ọgbọ́n tójú bọlé. Ọgbẹ́ ìfẹ́ tó níta. Ọ̀hún àgbàdo tó níta. Ọ̀hún tòṣokú tó mọ́ra. Ọ̀hún bò kẹ́kí nǹkan mọ́nu sọ́ọ̀bù rẹ̀. Ìṣú yàrá rẹ̀. Ah, Ẹlẹ́yìn ẹwà tó gbá àfá ẹ̀lẹ́ ìfẹ́ lẹ́ni tó kọ́kọ́ lò rẹ̀ tẹ́lẹ̀ ìyá tó kọ́ lò rẹ̀ tẹ́lẹ̀. Ilé ẹ̀lẹ́ ìṣẹ́ máa tó mọ́ lè máa lóhun sáàrùn. Agbọ́rọ̀dì ẹ̀ṣẹ́ mọ́ ti ṣe ìjọ́ ìpàdánù. Sáwọn wọn lẹ́bọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbọ́ ẹlùmọ́ wà á jẹ́bọ̀ ọmọ àbọ́rí mi lọ́dọ̀ oníṣẹ̀ṣe ìmọ̀ ẹgbọ́jú pé ẹ̀ṣẹ̀ lè gbọ́dọ̀ gbogbo ẹ̀tọ́ ọlọ́run tẹ́ bá ti ń gbé bẹ́dà ẹ̀gbọ́n ni òwúrọ̀ tó ń fàfàkópa àbí sàtàkù lọ pa sí ẹni àbọ́n sọ́dẹ̀ ẹ̀kọ́ra wọn jáde sọ́dẹ̀ sọ́dẹ̀ burú tàbí ẹ̀rẹ́ tó ń fa kẹ́míkà rọ̀ yá ìlú gbogbo ẹ̀ tí wọ́n ṣe yẹn wọ́n ní mẹ́wàá bẹ̀yìn tí ó náà ti jẹ́

Eh, pẹ̀lú ògbọ́ ọlọ́ àti àtìlẹ́yìn báyìí yóò fi sáré lẹ́yìn gbogbo lọ́rọ̀ báyìí tí ó bá mú kájínà bẹ̀rẹ̀ ẹgbẹ́ sí bákẹ́rẹ́ bàbá ní iṣẹ́ ajíṣẹ́ láti pè ìlú pàtàkì ní ẹjọ́ tó lè wà lẹ́ ń jẹ́ òun náà ní àgbéyà àdádálẹ̀ ẹgbẹ́ sọ̀rọ̀ àpàlátọ̀lẹ́ ìkẹtàlí àwọn àbá mi lè yìí láti ọ̀rọ̀ ìjọ́mẹ́wàá ìjọ́mẹ́wàá ìjọ́

in fact àwọn tó wà ní àràfàgẹ ọ̀tọ̀ọ̀tọ̀ láàfẹ́kẹ́ àjọ àwọn agbèlè ọ̀tọ̀ wà ní tẹ́lẹ̀kọ́ ní àjọ àwà ní mẹ́wàá agbẹ́ni ẹwà àkọ́kọ́ àbí tẹ́fílà kan ló wà ní mẹ́wàá àkọ́kọ́ ìsáyẹ̀n tẹ́bà tí wọ́n ní mẹ́rin lọ́pìlà àlàrùbá kílé kan rọ́jà bùkí kílé kan òtí kankan láti kò yí o tẹ́fẹ́ wá ń tẹ́rù yẹn tó bá tọ́ra àwọn ìlú ọ̀tẹ́ tó tọ́ tó mùsùlùmí kì í ti tó abẹ́ ẹ̀sìn náà yóò wọn tó fẹ́ ṣe tí òfin ní pàṣẹ ètò tó sì ti àṣẹ ètò gbogbo àwọn nǹkan tó lè bá ṣẹ́yẹ yóò jìnà sí kó lè bá àrí ládá tó pọ̀ sí látàwọn iṣẹ́ tó fẹ́ ṣe yẹn ìrántí ọlọ́run òmíwà bẹ́ẹ̀ àrántí ọlọ́run ìrìn ìfánàlá alhamdulillah ìwọ̀n tàbí ọkọ̀ alẹ́ أشهد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد علمين وجع علمين يعني عبدالله بن عمر طبعا وجع يومي أبو ريلا به ọdún ìwé dákẹ̀rẹ̀ ìwé dákẹ̀rẹ̀ ọ̀lẹ́kẹ̀rẹ̀ mílíọ̀nù ẹ̀kẹ́ lóhun tí wọ́n ká kóra àjọ ká ní àwọn àkáǹtà àmọ́tí láti kò yí àmọ́tí lẹ́yìn mọ́tò rí bí ẹni yẹn náà ní ilé ìdarí ẹ̀lọ́ bẹ́ẹ̀ kọ́ gbà ló tẹ́ bá rí ibi bídíà ẹ̀fẹ́ ní owó yóò wá bọ̀ tẹ́ bá fẹ́ kó yẹ yí ẹ̀ ẹ́ tó wá ń di súnlẹ̀ ni káwá sáraká ní àtàrù yẹn àpapọ̀ náà kó mọ jẹ́ ajẹmọ́nà wí ààrẹ rí fún ilé gbogbo dábàá ṣe agbọ́dọ̀ sọ dáadáa lẹ́sìn wa bákan náà nínú tákùn lékún kálékún wà dáadáa àlébí ń fi ní ìbámu ìbámu iṣẹ́ wọn jẹ́ kó sùn ẹ̀yẹ kó tẹ̀wọ̀n dáadáa lórúkọ ìhásàlì ìwárẹ́ kú jẹ́ kí wà rẹ̀ tó dáa sí lásìkò yìí jẹ́ olóòtọ́ sí lásìkò yìí ọbẹ̀ gbọ́lá lásìkò yọ wá parọ́ kájà ẹ̀ lásìkò yọ tó parọ́ tó o ní ọwọ́ àfẹ́tẹ̀ ààrẹ náà ni ẹ máa wo wọ́n ní lásìkò kan bá ní ládá tó pọ̀ tí ẹ bá tẹ̀ lásìkò yẹn ló tó pọ̀ bí ẹbí lọ ń gbé láwọn ojú òṣèlú lọ jáde inú ọmọdọ́mù ẹgbẹ́lẹ̀ ìlúdókò ká ó sí ní wá dọ́là ìwọ́ mọ́sá ìdámẹ́ àbáyé tó lọ ń gbọ́lá tó ní ẹ̀rọ ti sọ̀rọ̀ ń pa mọ́kà pé wà mọ́ yúrí ní sí ìdè ilẹ̀ áàrínì bóyìí ẹgbẹ́ bá gbé òkú ọ̀fẹ́ sàbúrí ìlú ọ̀wọ̀ yìí lùsíkì omi àdáàbẹ̀ àlè tó rà láì kí ìṣe kó bẹ̀ tó lọ olóṣìṣẹ́ríà tó àwọn àsìkò yá gbọ́dọ̀ tó fún àríkà ìwò òdodo àṣàyà ìwà àtìjú wọ̀lùkọ́ agbọ́dọ̀ jìnà sí ìwà ìmọ̀ tọrọ ẹ̀yìn pàápàá jùlọ bẹ́ẹ̀nà nìfà láàrin obìnrin tó wà láàrin ọkùnrin náà ó pọ̀ lọ́rọ̀ obìnrin agbọ́dọ̀ jìnà sí agbájúmọ̀ jọsìn ọlọ́run ọba agbájúmọ̀ tí yóò ṣe wá láǹfààní ilé ìní tí ó pàtàkì ní káwò wà dáadáa láwọn èèyàn ẹgbẹ́ ní ìwà yìí ànábi ní èèyàn gbà mí látara àwa rẹ̀ yóò dé kó ẹni tí ń di nẹ́fílà lóòrùn ẹjẹ́ ń gbà ẹ̀rọ nígbà tó wà ní ọ̀bàdà èkó tó yẹ kó ní nẹ́fílà ẹ̀ dé wọn ló dé lọ́wọ́ gbogbo ẹ̀mọ́ ọ̀nà ọ̀rọ̀ ká tún àwọn aṣe ká tún rìn ẹ̀sẹ̀ wá sí ká sì rẹ̀ sí tí ó dá ìwọ tó ń ta pẹ́ẹ́pẹ́ ẹ̀yìn àbúrò sọ́lọ́kọ lórúkọ́kọ́ ó lè púpọ̀ síríkàbẹ̀ síríkàbẹ̀ pẹ́ẹ́pẹ́ ìdẹ̀ sáwọn àsìkò yìí ká kó ọ̀rọ̀ sábẹ́lẹ̀ nǹkan tó ní wọ́n bá tẹ́ ẹ̀rẹ́ jẹ́ ní ẹ̀ṣẹ̀ ìwọ́ lẹ́sẹ̀ wọ́n sì ní nǹkan ta tẹ́tẹ́ ìyẹn sí tẹ́tẹ́ síta ìwà àgbèrè ní ẹ máa wọ́n ṣe ti bọ́dá náà ìṣẹ̀ àlí ẹ̀bá rẹ̀ lórí tó gbà tó bù láńlá sí ọ̀rọ̀ kọjá kan ní òkú ọbẹ̀ ní yóò kọ́mọ tó ṣe nígbà tí wà bẹ̀rẹ̀ báyìí ibi tó ti lọ mú mẹ́bà lọ́kọ̀ ní o ọ̀pọ̀ tó ṣe mú sílẹ̀ jẹ̀rẹ̀ nǹkan mo ti jìnà sí òwò tó yẹ ọ̀hún owó èèyàn lọ́nà tí ó tọ́ jìnà sí lọ́nìyà ayọ́lẹ̀dẹ́nà amàlú látara olú àmúhálà fún báyìí fún ìlúbáfẹ́ ẹmẹ́jẹwé ẹ̀rọ náà tí ó tọ́ wọ́n ní gbogbo ẹ̀nà ọ̀rọ̀ owó náà ní pẹ̀lú abadéwà àwọn àsìkò yìí owó tí ó pàmọ́ sábàdíkà ṣiṣẹ́ eré kò mọ́ ní àwọn ìgbàdá owó àmẹ́ ògbòtọ́ ọ̀fẹ́ tí ó wọ́n bí látàkárà rẹ̀ àdíṣẹ́wọ́ oníṣẹ́wọ́ ìtọ́wọ́ yẹn tí wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ ti dáadáa láwọn àsìkò yìí ọ́fíṣẹ́ ọ̀díṣẹ́ mọ́ kọ̀tùbálà nìkan wọ́n gbá àdúgbò bá jẹ́ láti olúgbàládá ọwọ́ tí ń ṣe wàhálà ara sí kó lè ìjọwájú gbogbo ẹ̀ lọ ní àkídà rẹ̀ àdìkọ́kọ̀ rẹ̀ lẹ́yẹ kó wọ ìmọ́ni rẹ̀ ló jẹ́ kó lékún lẹ́nu kó mọ̀ ìṣẹ́ lásìkò ìmọ́ni rẹ̀ ìgbàgbọ́ rẹ̀ jẹ́ tó bú dédé ìjọ jẹ́ kó gbàgbọ́ mọ́ ní gẹ́ kájílẹ̀ sí nígbàgbọ́ àmọ́ lékún àmọ́ lékún àmọ́ lékún ìsáhàn fẹ́mírà àdìkò lékún àgbọ̀ wá lékún gbogbo tí ó jẹ́ kó dínkù kájílẹ̀ sí kọ́lọ́mọ̀ sánú àtàlá kí ó ṣe àlékún dáadáa ẹni kọ̀ọ̀kan wa àwọn iṣẹ́ dáadáa kọ́lọ́mọ̀ fún wa ti nínú àsìkò yìí àtàwọn àsìkò yìí ti ń bọ̀ kọ́lọ́mọ̀ kí ó ṣe rọ́n fẹ́ kọ̀ọ̀kan wa lọ́wọ́dọ́ àtàwọn ìṣe torí pé ẹlòmínà náà ti dáadáa ṣùgbọ́n kàrí pé kò rọrùn fún mi àmọ́ abẹ́lọ́ pé ọlọ́run iṣẹ́ eré ṣe kò rọrùn fún wa jẹ́mọ́ ti ṣe eré bá rọrùn fún yẹn ah,

látòrò bá àti ìdílé òmìnira fún ẹ̀rọ ìfàbẹ́gbẹ́ àtọ́rọ̀ ọmọ bá rẹ̀ ní ìrìnkù fún ọ̀lá àwọn ọmọ ṣe dáadáa jẹ́ kí gbogbo dáadọ́ ìjọ́mọ̀ ọ̀gá tí gbogbo àwọn olùpàdọ̀ ṣe ìmò tó lò àbí bọ̀tọ́ láti wọ́n tí ò wọ́n lọ́bẹ̀ ẹ̀kọ́ sí ìrírà ẹ̀kọ́ ṣe kẹ́kẹ́ àwọn kẹ́kẹ́ sọ pé àwọn àrígbógbò sí ìkẹ̀kẹ́ lẹ́nu ìwà àmọ́ báwọn ẹni eré ṣe tẹ́ gbogbo dára bá sọ yìí àmọ́ ẹni kọ́ṣe ara àmọ́ kọ́ṣe rẹ̀ wọ́n ló mọ kọ́ṣe rẹ̀ abẹ́rẹ́ wọn sọ ọ́nà àtàlá tó ṣàmìlì kọ̀ọ̀kan wa kì í mú adúmú ní dáadáa mẹ́wàá sí àwọn ọ̀rọ̀ ilẹ̀ sọ̀rọ̀ jẹ́ kó bá wa láyé kí a sọ wá ní pẹ̀lú àmì àṣọjú ayọ̀ ọlọ́jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kí ó sì bí ẹni wa abẹ́rẹ́ wọn sọ kí wọ́n dàgbé kí ààrẹ ọ̀fẹ́ ọba kí àwọn afárá kí wọ́n wọlé kí àtúwà sí ọ̀nà alákùnrin ọba àtọ́lá ṣe àgbègbè tó máa kàwá ọba sí àṣàkà ìṣàkàyà fún ọdún tó dà àwọn obìnrin tó ń dàgbà tó dàgbé wọn tó wà sílẹ̀ tó lórí. Bákan náà kí àwọn ṣe fún wa حتى لا يكون الشرك ويكون القياس شورى سبحانه وتعالى كل ما يجوزه ورساله وسيكون gbogbo àti àwálẹ̀ tí àwa ṣàǹfààní àbí àwa gbọ́dọ̀ ọlọ́pọ̀ àti ìfẹ̀fẹ̀ ẹlẹ́sìn lórí وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته